ìyá tó bí Sunday Ìgbòho fàyè lẹ̀ o ìyá Sunday Ìgbòho kú o. àti pé tànú dànù abà. èéṣe tí mo fi ń sunkún bí ẹni pọ́mọdé nìyá kì í sọmọdé níjọ́ tí mo ti mọ̀ ìyá ìyá bá mi sọ̀rọ̀ one in one kò tí ì tó ọ̀sẹ̀ mẹ́ kò tí ì tó sùn kan báyìí lẹ́yìn tí mo parí ètò tí mo ṣe fún Sunday Ìgbòho ìyá rẹ̀ pè mí ó ṣàdúrà fún mi ọmọọṣẹ́ Sunday egbo kan ń bẹ lọ́dọ̀ ìyá ẹ̀ ọ wá ní òun fẹ́ bólóòtú sọ̀rọ̀ ìyá wa bá mi sọ̀rọ̀ ìyá wa bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún mi àwọn òbí ẹ ó jèrè ẹ o ó ṣe mo dúpẹ́ òkú ọ mi o àbí amókú ọ̀rọ̀ ọmọ bó o ṣe ń sọ̀rọ̀ lórí rédíò mọ̀ ó ní wọn náà ò ní rákòbá ó ní ò ní rí wàhálà láyé rẹ mo ní màmá ẹ fọkàn yín balẹ̀ wà mọ́ kàdárà láò wá kàǹkàdìrì ọlọ́run fi Sunday pamọ́ fún ẹ̀yìn kẹ́mi rẹ̀ ó lè ba àgùn ni mo ní lẹ́yìn kété ni bí ìṣẹ̀ ìṣẹ̀lẹ̀ aburú kan ò sì ní ṣẹlẹ̀ sí lẹ́yìn yìí nìyá sọ pé n ó gbé àwọn nǹkan tẹnu oúnjẹ ránṣẹ́ sí ọkọ ọba ń gbé fún ìyàwó ẹ ẹ gbọ́ bí a sọ̀rọ̀ dé epo èlùbọ́ iṣu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìyàtọ̀ wà ní kọ̀ǹdíṣàn tó wà tágbà dé tọmọ ẹ ní pírọ́blẹ́mù ó tún rántí póun ó tún tọrẹ àbọ̀ bá kọwọ́ kàn yùn ọba tó ní mí ọba ń forí ẹ̀ṣẹ̀ jìyà yìí. ọlọ́run ọba ń tẹ̀yà yìí sáfẹ́fẹ́ máa ń rìn kórí ọmọ mi bó ti wulẹ̀ kéèyàn wà láyé tó ìjọ́ kéèyàn tẹ ìràmọ́lẹ̀ ẹ̀yin ọmọkùnrin ọlọ́wọ́ bọ́tìnì àmúlelele ń fẹ́jọ́ o ọmọ ṣe o ìyá tó bí Sunday Igboho. ẹ ẹkụ à ẹ kú yìí o ẹ àsùn parada ìyá ti kú ò lórí ilẹ̀ ayé a sì pa fáìlì rẹ̀ dé níwájú ọlọ́run kọ̀ǹdíṣàn wo ni Sunday wa nijọ mo mò ń ṣètò tí mo dàbí aláṣejù ní tí mo sọ wípé ẹjẹ́ àwọn nàbí Sunday ó tiẹ̀ kọ́kọ́ ṣe wálé náà. gbogbo ẹjọ tẹ̀ ń pè ẹ́ dá kóòtù wọn kò fún Sunday ẹ tiẹ̀ kọ́kọ́ gbẹ̀yìn ẹgbẹ́ kan lóòótọ́ ó ti jàre ìjọba dà láre ìjọba ní bàjà ẹ mọ̀ pé diplomacy nu ẹ wọn ìjọba ń bàjà ìjọba náà tún ó tún dà láre ààrẹ kí ni ìjọba dá ààrẹ máa bọ̀ wálé wá gbẹ̀tọ́ ẹ wọ́n fẹ́ dọ́gbọ́n tàn wálé ni two bílíọ̀nù. ṣe gbọ́rú ẹ̀ rí máa bọ̀ wá gbà o sọ gbọ́ bọ́ bá ti ń tẹ́wọ́ gbowó ẹ rí ibi téèyàn ti gbowó tán tó yẹ pé ọlọ́pàá ó ti dúró lẹ́nu òlóró káwọ́tì ẹ̀ tó débi tí ó ti gbowó òun ó ti palẹ̀ rẹ̀ mọ́ kò kúkú sẹ̀ kò fàdíyà Sunday ọ̀sán bàǹtà wo kò báyàwó ọ̀rẹ́ ẹ̀ sùn kò pààyàn kò ṣe bísínẹ́sì dáràn. ìjà Yorùbá ní ń gbè ọwádìímọ̀ jó lọ ọmọ ń wẹ̀yìn rẹ ẹ rí Yorùbá báyìí bí ìyá rẹ̀ ló kù ìyá tó ṣe pé ó ní déètì tó wo oúnjẹ máa wọnú àkáǹtì ẹ̀ lórí àkáǹtì bíi méjì ní ti owó oúnjẹ ìyá yìí sí tó ni ó wà yọ owó oúnjẹ nínú àkáǹtì yá. tí ọba ṣèyá tí tọ́jú dùn la látìgbà ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ tí èyí ṣèyá tí wọ́n ti ń sẹ́ndì owó sí dáadáa tẹ́lẹ̀ kí ni ọba mọ̀ ná ìyá ọba ti kú tipẹ́ àwa ń sọ fún yín pé ẹjọ́ wálé ẹjẹ́ wọ̀nà bí ó ṣe wálé ẹ má jẹ́ nǹkan bàjẹ́ tán a mọ̀ pé o a mọ̀ wípé bí Sunday wà nílé o one thousand and one Sunday ò lè dáyà múlẹ̀ bí kú ọlọ́run bá dé ṣùgbọ́n ojú lásán babaláwo ojú lásán díá fún ojú lásán ẹ gbọ́n tí ẹ gbọ́ Fatima ń kì í bọ̀ yìí. ojú lásán babaláwo ojú lásán díá fún ojú lásán kábíyèsí ọlọ́run. lógi ní tàjòdè èkúté ilé ẹ para mọ́. ikú babaláwo kú ó díá fún kú àrùn babaláwo àrùn ó díá fárùn amẹ́tẹ̀ẹ̀ta ń tìsàlú ọ̀run bọ̀ wálé ayé wọ́n ní wọ́n tó máa lọ wọ́n lọ bá aláwo wọn pé wọ́n yẹ̀ wọ́n lọ́wọ́ kan àdìbò wò. orin awogbe gbé ìfàsànlẹ̀ ó ní wọ́n kú bó o ṣe tutù bó o ṣe tutù ilé ayé tó ń lọ yìí ọwọ́ rẹ̀ èèyàn pa ń bẹ̀. ó kú àrùn. àrùn náà bọ́ bẹ̀ babaláwo ní ẹ̀ẹ́dìfáwọ̀ ẹ̀rù bọ̀ báyìí ẹ̀rù báyìí wọ́n sọ fún o pé ntí ọ̀jẹ̀ ni pé kí wọ́n mọ̀ mọ̀ fẹnukùn yín wọ́n mọ̀ mọ̀ polongo yín tẹ́ ẹ̀ bá pààyàn tán babaláwo kú ó di afúnkú babaláwo kú tó di afúnkú yìí babaláwo àrùn tó di afárùn babaláwo ojú lásán tó di afọ ojú lásán wọn nílé ayé lẹ̀ ń lọ yìí o ẹ rè èèyàn pa ń bẹ̀ ṣùgbọ́n kẹ́ ẹ múra dáadáa o wọ́n mọ̀ mọ̀ polongo yín bí barisa ṣe mú orin kú kọ tó níjọ́ ọ̀kú dé kòrí ti kú ṣe. Alhaji Ayinde ó ṣe tán ó parí ayé ẹ̀ a sì pa fáìlì ẹ̀ dé nílé ayé a parí a pa gbogbo fáìlì ẹ̀ dé níwájú Ọlọ́run. ntí ó kù tí ọmọ ìjíyìn ni ó kù. ẹni tí ó mọ kò fún barista wọ́n mọ sírò iṣẹ́ iṣẹ́ kálukú wọn ó tù ú palẹ̀. èyí tí mò ń bá bọ̀ ni wípé ṣé barista ò lówó lọ ló fi kú mi ò sọ wípé torí pé Sunday ò sí ń lérò jẹ̀yẹ́ òkú ẹ̀ ẹ̀ ìmánì tèmi yàtọ̀ fún yùn ọjọ́ ìyá ló pé tíyà fi kú ṣùgbọ́n tó bà mí lọ́kàn jẹ́ ni pé ah, wọ́n ní sọ ti ṣe ọrí ó ti ṣe mí rìn tó ń ṣẹlẹ̀ sí Sunday lọ́wọ́lọ́wọ́ yìí ó ti ṣẹlẹ̀ sí mi rí níjọ́ tí mo wà ń lu London tí wọ́n sọ pé ìyá mi kú. Yeah gbogbo London dàbí orí àkìtàn lójú omi èmi tí wò tiẹ̀ ṣàtìpó tí wò sí lọ́wọ́ ìjọba tí wò ṣùgbọ́n njọ́ náà lọ́hùn bí ìgbèyàn ń ṣàtìpó náà ni torí wò níwèé ìgbélù mo sì fẹ́ gbà kí n tó padà ìyá mi kú mo á gòkè mo wọlé ah ṣé wò ní mọ̀ àti ìyá mi ò fi lélẹ̀ báyìí àwọn olóògbòjò àwọn ọ̀rẹ́ mi gbogbo àtàwọn èèyàn mi tí wọ́n fẹ́ràn ọlọ́mọ ńlá àwọn ni wọ́n sìnkú ìyá mi. Sunday bó ṣe gbajúmọ̀ tó tó ní kàràmọ̀ tó bí ẹ bá jẹ́ mùsùlùmí ọba jẹ́ mùsùlùmí ni ǹjọ́ ìyá kú náà wọ́n ti gbé jòókòtò. èyí tí mò ń sọ fún yín ni wípé kì í ṣe wípé èèyàn lówó ni èyí jẹ́ èèyàn kú o ọgọ́rùn-ún ọmọ tó bá dúró ti èèyàn níjọ́ tẹ̀mí ọba bọ́ ẹ̀mí ọ̀bọ̀ níjọ́ náà ìjọ Simbi Atu Abiola Oko orí rẹ̀ ni a ti bẹ̀rẹ̀ kinní kan tí a ń pè ní. Oh. tẹlifíṣìnì wọ́n ń pe kinní kan ní tẹlifíṣìnì àwọn dókítọ̀ onímọ̀ àgbáyé wọ́n dúró káàkiri ní India ní France ní Germany ní Belgium wọ́n fẹ́ ṣiṣẹ́ abẹ́fẹ́ ní oró kan dókítọ̀ bíi seventy five wà lórí ẹ̀ àwọn dókítọ̀ tí wọ́n wá ń give advice wọ́n wá tó ó kéré pin wọn àwọn náà fẹ́ tó bíi seventy five náà káàkiri àgbáńlá ayé níbi tí Russia ṣe ń pé ẹja ṣe báyìí ní ti London sọ pé ibi fún ọwọ́ ọ̀sàlẹ̀ wọn ẹ̀kí rọ́bà ẹ̀kí rọ́bà ẹ̀kí páìpù omi bọ̀ bí ẹ ṣe tó ń jọ́nà ọlọ́run fira rẹ̀ hàn wọ́n ó fira rẹ̀ hàn Abíọ́lá pé owó kọ́ àníyàwó òun ò kú. àní kíyàwó òun ọmọ kú iṣẹ́. gbogbo tí wọ́n pè ní dókítà alẹ́ ayé ló pélé ìyàwó Abíọ́lá lórí njọ́ tí ó kú. wọ́n tún gbowó kalẹ̀ pé ṣé owó ni ọ̀yà ẹ̀ mọ̀ ṣe báyìí. àsìkò tó ń jọ́ náà ó kú. táwọn ń sọ nípa Sunday Igboho ni pé èé ah, ṣe ẹ̀yin ìyá wa nígbà ọ̀rọ̀ yín bá kù díẹ̀ tí ó dayọ̀ kí ló dé tí gbogbo yín ń kú bẹ́ẹ̀. níjọ́ Rasidi Ládọjà tó wà lórí àlééfà jẹ́ bàbá àbíyá wọn kọ́ ló kú tá a wá sórí fíìdì Yèmẹ̀túnjọ́ náà. bàbá olóyè rasidi ládọjà. Ajímọ̀bí the governor. Ah, ntọ́mọ̀ wọn bá fi kú lójú òun ẹ̀ ń kó wọn mọ̀ ọ lọ. wọn a máa lọ kàkà kílẹ̀ òkú ilẹ̀ ọ̀sà babaládọjà wà lórí àlééfà gọ́fúnà ẹ ajímọ̀bí wà lórí àlééfà níyà ẹ̀ kú agbára rẹ̀ kà ń jọ́ náà pé gbogbo tí wọ́n pè ní dókítà láyé ọ̀yá ẹ máa ṣiṣẹ́ lórí ìyá ẹ̀ kò gbọ́dọ̀ kú ọ̀yá ẹ̀yin sọ́jà mẹ́ẹ̀ẹ́dógún ẹ máa sọ gbogbo ẹnu lóró ikú ọgbọdọ wọlé

ẹnjìnìá Ṣèyí Mákindé òun lo lọ pade kan ni ni wọ́n ń pè lakọ lakọ lakọ lákọ ara fún pé nǹkan ṣẹlẹ̀ ìyá ẹ̀ náà kú ẹ̀yin abiyamọ èyí ṣe tẹ́ ẹ̀ dúró jẹun ọmọ ìjọ tí ìyá mi ó kú mo wà ní London jọ náà. aṣọ kan lára obìnrin jọ náà. ohun tó ṣe kókó tó ṣe pàtàkì ni kí. màá yà rà á bí n bá rí bàtà lára obìnrin tó bá dáa àwọn báàgì tí wọ́n fi ń ṣẹ̀ṣọ́ ń jọ tí n bá rí mọ̀ ń rà á èyí ṣe tí mo fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n á ní ẹ mọ̀ láìkì ìyàwó yín gan màá ní mo láìkì ẹ̀ bá ń wàá lọ sọ́nù báàgì báàgì odidi kan ti kún bámú tí mo fẹ́ gbé sílé. Si torí ìyá mi àtàwọn fámìlì mi mo fi wá London àṣehùn ò ní padà fojú gan ní ìyá òun mọ́ bó ṣe rí lára mi jọ náà ni mo ń wo condition tí Sunday ọ wà pé á ah, lọ́ya bí n bá sì wà ń lé ni ìjọ ọmọ ń tanra mi jẹnu ní London pé á ah, bí n bá sì wà ń lé ìyá mi ò lè kú báyìí. ngbọ̀ wa tọ́jọ́ wa sún síwájú máa rántí pé abiola mọ̀ wà ń bẹ̀ tí ìyàwó rẹ̀ fi kú níjọ́ tí wọ́n pa Kúdí Abíọ́lá inú àtìmọ́lé l'Abíọ́lá wà Kúdírátù Abíọ́lá inú àtìmọ́lé ni Abíọ́lá wà ń jọ náà ìbànújẹ́ tó burúkú jù ọlọ́mọdé ó ṣe tẹnìkọ́ kan wá níjọ́ tí ìràwọ̀ adélabú pẹnkẹlẹ mẹ́ẹ̀sì jáde tán po tó dàbí ẹni pé kò sírú star ọ̀hún. ó kú lọ́sàn-án gọ̀ǹba makin ó kú kùtùkùtù ọba ìgbò. níjọ́ star Awólọ́wọ̀ jáde tán tí ò sírú ẹ̀ mọ́ wọ́n mú wọn jù ẹ́ wọ̀n. nínú ọgbà ẹ̀wọ̀n náà ni wọ́n ti lọ kéde fún pọ́mọ ẹ̀ kú ọmọ tí ọmọ tí Awólọ́wọ̀ bí àkọ́bí Awólọ́wọ̀ Ṣẹ́gun òun náà kú ọlásídẹ̀ǹtì ó kú ẹ jẹ́ agbọ́kéde àti polówó ọjà bíi bó o ló ṣe dùn ọ́ tó níjọ́ tìyà tiẹ̀ kú. báwo ló ṣe dùn ọ́ níjọ́ tí wọ́n sọ pé ìyá rẹ̀ kú ẹ̀ sì lè ríra mọ́. ẹ̀yin tẹ́ ẹ wà ń tí ìyá yín fi kú ẹ̀ mọ yìí. ó di kí wọ́n máa ròyìn fún yín pé ah ìyá èèyàn mo rántí ọjọ́ tí ìyá tó bí Abdulaziz Aisekọ́lá Àlàó kú a wà ń bẹ̀ àbàbá Aisekọ́lá gan Aisekọ́lá gan ń jọ́ náà àwọn náà ń kàlẹ̀kùn wọ́n ń wo seventy lọ́ọ̀kan ìyá wọn sì kú wọ́n dẹ̀ ń sunkún bí ọmọ èké kèé sàásọ ọmọ ọdún mẹ́wàá ìyá wọn wà ń gbà ó bí wọn ó sì ti bímọ ó ti bímọ ó ti bímọ ṣáájú kó tó bí abdulaziz àìsèkọ́lá àlàó èyí tó fi hàn wá pé ah, bóyá nìyá òun ní wọ ninety àbí ninety plus síbẹ̀síbẹ̀ bàbá wa abdulaziz àìsèkọ́lá sì ń sọkún bí ọmọdé mọ́ ah, mi mọ́ mi. èèrà kò lè bówó ra. níjọ́ ìyá àìsèkọ́lá ò kú bí wọ́n bá sọ fún àìsèkọ́lá ńjọ́ náà pé lọ́ọ́ mú one billion wá. Ah bí ọba sílẹ̀ yóò kọ́kọ́ pé ẹ kọ́kọ́ gbà ń tọ́wà ńlẹ̀ ẹ bá ń fún mọ́ bó sọ ọdún mẹ́wàá sí i. èyí tí mò ń bá bọ̀ lẹ́ẹ̀kan. ẹ má bínú o. ṣiṣẹ́ kan lọ lórí Facebook apá kejì ẹ rí part two rẹ̀ wò wọ́n bá ti darapọ̀ ní ìsìn. àwọn èrò tó ṣùrùbó lẹ́ẹ̀kan yẹn ti pọ̀ jù bóyá ẹ̀rù bá ni àmọ́ bó ṣe jẹ́ bóyá ẹ̀rù bá àrírú ẹ̀rí. ọjà láyà. olóyún mi mojú mẹ́sàn-án ó pa mí bàdùn mẹ́ta ìyá ni. akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà babaláwo orí ó dífá fórí babaláwo àìsàn ó dífá fáìsàn babaláwo ikú dífá fún ikú babaláwo ojú lásán ó di afójú lásán gbogbo wọn ti sàlú ọ̀run bọ̀ wálé ayé ilé ayé táwọn ń lọ èèyàn fẹ́ lọ máa pààyàn ń bẹ̀ ni o olódùmarè níbi hàn bá délé ayé òun fún yín láṣẹ lọ máa pààyàn kórí ọ̀fọ̀ èèyàn kó kú kí wọ́n sọ pé ń rìn lánàá pé ah, ikú tó pa ikú inú kan lọ́mọ̀ nírùn ó lòun fún yín láṣẹ bẹ́ẹ̀. nígbà wọn wá ń bọ̀ wọn wá lọ rèé yẹ ọwọ́ kan dìbò wò bó o láà ṣe rí èèyàn máa pa nílé ayé tà lọ nígbà tí èèyàn ń lọjà pé kí babaláwo dífá fóun òun lọjà o sóun ò rí nǹkan ra àbóun ò rí nǹkan ra o. babaláwo wọn ní kí wọn rúbọ dáadáa bí ẹ rúbọ wọn ò rí èèyàn pa bí wọn ò rúbọ wọn ò rí èèyàn pa ikú nísọ ti tán ọ ló ti tán ọ ló ṣe o babaláwo ẹ kù sẹ́ o.

àrùn onísọ̀tàn ọlẹ̀ ẹ̀ṣẹ́ o ọba kú òǹbẹ̀ ojú lásán o ó náà débẹ̀ ooru ó débẹ̀ wọ́n ní ojú lásán òun ń kọ́ wọ́n ní bó bọ ó rèé yẹn ntọ́wá ṣe pàtàkì jù rèé o. ọ̀bá ṣe báyìí ntá ṣe rèé. ojú lásán ní kílẹ̀ bọ wọ́n ní kó rú bàyẹ̀ wọ́n ní kó rú ewúrẹ́ kó rú abàmúrẹ́ dẹ́rẹ́dẹ́. Oh. kórú pẹ́pẹ́ yẹn kórú gbogbo ẹ̀ ó ní kí láǹfààní ẹbọ tó ń fẹ́ rú ikú òrúbọ àrùn òrúbọ bá ọba gbọ́n tẹ ìwọ tí ẹ ó tún yàtọ̀ díẹ̀ nú wọn. lọ́ba rúbọ lọ́ba gbọ́ lọ́ba rúbọ ó délé ayé tán ilé ayé ló wọ́n dóríta mẹ́ta àzálàyé ojú lásán lọ́kọ́kọ́ rí ẹnìkan ní kòríta ayé àti ọ̀run ẹni yẹn jẹun tán ọkàn wàá da ewé nù láàkìtàn ojú lásán ní ọbẹ̀ rèé ò bí ìgbèyàn ń sọdẹ́ lọ páànù ilé wọn ní òrùlé ilé wọn lòún wò lóde ìsálàyé yìí ọba mú ẹni yẹn. ojú lásán bá mú ẹ nìyẹn ọba na ọ̀pá òjé sí i ìyẹn bá délé lọ́ba nà tọ̀ lọ́ba kú. ẹni tán ẹni tán yìí nù fúnra tí nǹkan kan ò mú tó lo oko ẹ gbà wá o ikú eléyìí èyí ṣe kú ojú lásán o ojú lásán ló sì pa o wọ́n ní ikú eléyìí èyí ṣe kú ojú lásán o bójú lásán ṣe gba bó ṣe rárá bọ́ wàhálà kúrò lórí ara rẹ̀ nu. No. ọbọ̀ wàhálà kúrò lórí ara rẹ̀ ìyẹn ojú lásán. kábíyèsí ọlọ́run ọba tó nílẹ̀ tó lọ́run abádijọ́ kejì àrùn bá kí ẹnìkan mọ́lẹ̀ orí ní ń fọ àrùn bá lọ lọ́rùn lọ́ba pa gbélé ah, yọba wí wọn ní ah, àrùn lọ́pàá ó ti ń ṣe gùjẹ̀gùjẹ̀ ó tójọ́ mẹ́ta. wọ́n bá ń polongo àrùn káàkiri pé àrùn ló pa o àrùn ló ṣekú pa o ikú tún mú ẹni ó tún mú ẹnìkan mọ́lẹ̀ odidi ọba àlú ni o ó ń dájọ́ ni ikú bá fún lọ́rùn lórí àga lọ́ba mi hàn kẹlẹ̀ lọ́ba kú ni wọ́n tún ní kú yìí o ojú lásán ló fún lọ́rùn lórí àga o báyà kò sinmi kò ṣe nǹkan kan yẹn bá tún pé kú eléyìí àṣàsí ni kú eléyìí o lórí ọ̀rọ̀ tí kábíyèsí dá sí ikú àṣàsí ikú èṣe lèyí o ikú eléyìí èyí ṣe kú ojú lásán o láti ìgbà náà béèyàn bá kú ẹ lérí kí wọ́n pé ojú lásán lọ́pàá lámọ́yìn o wọ́n pè kú eléyìí àtọ̀ ikú kì í ṣe kú ojú lásán. Sunday ọmọ mọ́jàsọ́lá ọmọ aládìíkún kó alẹ́ yìí o ó dé bólúgbọ́n olúgbọ́n mú mọ́ra ó dé bá rẹ̀ ṣàjèjì ojú tìlá lọ bari ọlá ọmọ bọ́ọ̀lì òbúpo ti ya mọ̀dẹ́là ọ̀kan ló fún mi ń kẹ̀tẹ́ rò fọ́ ọ̀kan ló fún mi léètàn gòdògbò rẹ mọ́ lẹ́rú lépo èdè òdìmọ̀dẹ́ lóde rẹ̀ sà. ó dé bá gbogbo wọn wọ́n mú mọ́ra pàmò rí kò ṣe bí ọkùnrin àákọ́gì kì sojé o bẹ́ẹ̀ jọ lọ́gọ́rùn-ún ọdún láyé ìjọ àdúrà tó ọmọ gbà náà ni pé ọlọ́run jẹ́ ń gbẹ̀yìn ìyá mi ìkan gbà nínú àdúrà lénìí ìtọ́ gbà náà ni pé ọgbẹ̀yìn ìyá mi. ọmọ yóò sin ọ ò ní fẹ̀yìntì sunkún ọmọ ẹ̀yin aláṣẹ ọ̀dọ́wọ́ yín o ẹ̀yin àgbààgbà lẹ̀ Yorùbá ẹ gbé gbèsè ẹ bá tẹ bọ́tìnì kọ́ wá sìnkú ìyá ẹ̀ ẹ mọ̀ pé irú ẹ̀ ṣẹlẹ̀ sí Kánú ńgbà Kánú náà tí bàbá ẹ̀ kú àwọn àgbààgbà ilẹ̀ ibo, wọ́n parapọ̀ wọ́n bẹ̀jọba ńjọ́ náà ni wọ́n fi fún béèlì àkọ́kọ́ ó sìnkú bàbá ẹ̀ kó ní mo re mo kó ní tòkó re tòkó àní kò gùn ọmọ mọ́kú mọ́ kí aya rẹ̀ ò yé mọ́ràn. kí gbogbo wa ká dúró ká mọ̀ ká mọ̀ ká kólókó kólódò orodo. ìjọba tí a kúkú gbàjọba náà bí ìgbà téèyàn gba bàtà wàhálà ni wọn kẹsẹ̀ bọ̀ kọ́lọ̀ ń bá wọn ṣe ni bí ìgbà wọn kẹ páńpẹ́lẹ̀ lóríṣiríṣi. only thirty five years.